má bínú ẹ tí wọ́n bá dẹ̀ ń pin èèyàn ní àbí rádaràda tó ní tòun kó pa ìfún ẹ̀rẹ̀ mọ́ ni. exactly my point. in Star Wars ẹ̀ ń wá ẹni tó ń jẹ́ Star Wars. hello. ẹ lè rí. ọ̀pálábá ọwọ́ pálábá pálábá ọ̀dà làlùbọ̀ omi làgbálúgbú. ṣọmọ pé in the next some minutes or hours gan ṣọmọ pé ọmọ ọmọ àgbẹ̀ mi àti ẹ̀ṣà. kó tún ti bẹ̀rẹ̀ wèrè o. torí twenty million naira nǹkan tó mọ̀ bóyá ò dẹ̀ mọ́ o ṣàfẹ́ sọ̀rọ̀ o tó o lè fẹ́ nú ẹ kó fi mọ́ ẹnu ni kó.

ṣe ìwúrò Ọlọ́run ní fóònù. ẹ pásítọ̀ ló sọ bẹ́ẹ̀ kí n rẹ́ra mi sílẹ̀ kí n fi ẹsẹ̀ rìn kí n má lo mọ́tò rárá. Ọlọ́run yẹn ti kó bá yín o. mo bá ń yọ ẹ máa kéré yìí. a máa fi dé ibi tí mo jẹ́ kí ẹni ò ṣe kẹ́ni pé ó dákẹ́. ẹ̀yin ni ẹnì kẹsàn-án tó máa wá sílé báyìí tó máa sọ pé òun mọ ẹni tó ṣiṣẹ́ rẹ̀. Bọ́lá, I put it to you pé hmm. nǹkan ń bẹ. Hmm. Nǹkan ń bẹ. Bẹ́ẹ̀ ẹ mọ́ ta mí bẹ́ẹ̀ dagbọ́n ẹ mọ́ gbé mi lọ bẹ́ẹ̀ bá dòdò ẹ jẹ́ kí n rí bá ti ṣe ọ̀rọ̀ mi kó má ṣe dojú. ayé àkàmọ́ ayé tó tó mo ráyè mo sáfáyé mo ní ẹ mọ́ ta mi bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ mọ́ gbé mi lọ bẹ́ẹ̀ bá dòdò ẹ má ṣe jẹ́ káyé mi ó dàrú mo ra ẹ mo sáfáyé ayé àkàmọ́ra ayé tó tó. sàn mà. ìyàwó mi ọmọ tó rẹwà ọmọ tó dùn ọmọ tó dàbí wípé kó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn kéèyàn jọ máa ṣe gbogbo kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ ó dùn ah, ah, ẹ̀yìn ni mo kọ́kọ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yìn ẹ̀ dáa níbi tó páàkì ẹ̀ sí àmọ́ wájú ẹ̀ yìí òun náà tó wá dúró bí ìgbà tó jẹ́ wípé àyà èrè ló wà. mọ́mí ah, ẹ ṣe màmá mi ẹ jọ mọ́tò mi ló ń ṣe overheating mo dé ní ìdùnnú omi omi ah, omi wà. Ah, ah, ó yá ó yá ẹ jẹ́ bẹ́ẹ̀ gbé bí ò bá tó kí lè lọ pọ́n sí má bẹ́ẹ̀ pọ́n sí o má bẹ́ẹ̀ pọ́n sí o ẹ jàre. Eh, irú kí leléyìí èdè bùnmi sọ kí ló ṣẹlẹ̀. ìyàwó ah. mi ni ẹ ah, ah. mo fẹ́ kémi àti ẹ kájọ súnmọ́ra wa dáadáa kájọ máa gbá nǹkan sí nǹkan toró rẹwà. mọ́ mi ṣe ń ṣeré ni mi ò o ṣó tún ṣe lesbian ní irú local place yìí ni ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ stop ẹ má pariwo o ẹ gbà mí ọ. O jàre o jàre ó jàre àmì sọmọlúwa iná ni ẹni. rárá máa o but ọ̀dọ̀ ìyá àjàdí ni mo lo. ah ah ah Abi wọ́n ní ìyàwó ọmọ ìyá àjàdí tó wà lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni èmi ah, náà ìyàwó mi náà ni ẹ ogúnrégé odùnrí ah, ọmọ tó yáyì. yes ma. bá ń lé bá bá wọlé ọ tilẹ̀kùn o. sálàáfíà ni o ní o fẹ́ wò mí súùtì wa àti pọnlápọn láàárẹ̀ yìí ọmọ tí ń dàgbà. ẹ ẹ ẹ àlejò ńlá o ah, ọmọ mi gan sáré ah, ah, ọkọ rẹ ń kọ́ sálàáfíà ni ọ̀sẹ̀ á sọ fún mi pé ọ̀ ń bọ̀. mọ́mí sherry mo ní leave ní ọ́fíìsì ni mo wá ní kémi àtọkọ mi fi ṣe surprise fún yín. ah ìwà àtọkọ rẹ sọpá sí ráìsì sọpá sẹ́wà sọpá sẹ́bà ẹ̀yin náà mọ̀ ẹ bà mí nlé. mọ́mí ẹ wù ṣúǹjẹ ṣàwọ̀ àlè torí ebi ń pa mí gan. ọtún ah, wa ń béèrè lọ́wọ́ mi ọ bà mí dẹ́gídẹ́gí ah, ṣùgbọ́n ṣìkẹ́mi tìbí tìbí tìbí kọ́. ó wà ń bẹ́ẹ̀. Ah, ọkàn mi balẹ̀ ọkàn mi balẹ̀ ṣùgbọ́n aṣọ tí aṣọ tó wọ̀ yìí kò dáa tó kò dáa tó aṣọ tó wọ̀ yìí ó tipátipá ju yóò fún. mo ṣe eré ilé ikò ní ìmúlẹ̀ wa òkè mo wà comfortable pẹ̀lú ẹ̀. èmi ò fẹ́ èmi ò fẹ́ kọ́ máa kọ́ máa bọ̀ láti ìlú Èkó kọ́ wá wọ̀rú ilé kọ́ lọ́ọ́ fẹ́ kọ́kọ́ ya ọkọ rẹ̀ ọmọ nǹkan tí yà ń fẹ́. ọmọ mọ́mí ẹ má bínú tó bá dọ̀tí ọ̀ jálọlé jálọlé. ọmọ mi ẹ jẹ́ kí n gbé àwọn nǹkan tí mo wọ. ọtún ìwà máa lọ́kọ̀ padà wá jẹ́ n bá gbé tẹ̀ fún gbé rẹ̀ dá bá wọn gbé lára rẹ̀ náà mi ń dùn ni. báńgbé báńgbé báńgbé. mọ̀mí ẹ̀ ń bà mí jẹ́ lélẹ́ yìí. Ah! ẹni tó bá ṣe kinní ọ̀gbẹ́rù. mọ̀mí ẹ̀ má bà mí jẹ́ lélẹ́ yìí o. Ah! májà májà ń rí ẹ hmm. ẹni tó bá ti ń ṣe kinní ọ̀gbẹ́rù. pẹ̀lẹ́ o ẹ kú mi ní jọjọ àwa nìyẹn o. ìyóò tó fẹ́ mọ̀ mi pé sódà àbí òdà. ah ó dà. ọ̀gá mi rán mi sí yín. Kàsálí hmm. kí ló ló dé. Ah, ah. kí ló tó dé ṣé ẹ̀jẹ̀wé ẹran ni ẹran tá ẹ̀ràn ní gbowó rẹ̀ wá. nígbà mo sì rẹ̀ràn lọ́wọ́ Kàsálí tó ti rán ẹ wá pé kó wá gbowó lọ́wọ́ mi ah, ìyá ṣé kéèyàn tún já ilẹ̀ nù yín ẹ mọ táwọn tẹ ẹgbẹ̀rún ṣùgbọ́n ẹ mọ táwọn tẹ ẹ sanwó ẹ ní títí ìṣẹ́jú márùn-ún ẹ kò rọmọ ó ti lọ́dún márùn-ún báyìí ó dà kò burú lọ sọ fún wípé èmi ò yìí tí ì lówó màá wá fún lówó ẹ̀. ẹ lè lọ kankan ọ̀gá mi ní pé tẹ́mi ò bá gbowó ẹran wá kémi ò takú ti ní o èyí takú ti jésù mi lọ́rùn ni o èmi ò gbowó ẹran kò ń bí. ọ̀gá ẹ̀ ní kò takú ti jésù tèmi lọ́rùn àbí. bẹ́ẹ̀ni ìyá wa. túnà àṣírí ni tó bá jẹ́ pé ìyàwó mi tí mò ń se ọbẹ̀ fún ó wà ń bí bẹ́ẹ̀ ṣe máa wá sí mi gbèsè ni. ìwà kàyé ẹgbẹ́ bá pínlẹ̀ ní sẹ́lá àbẹ̀rù ṣé màá bẹ̀rù ẹni tí ń jẹ fún ni. ok ó dà kò sí wàhálà sórí three thousand lọ́jà tí mo rà lọ́wọ́ ọ̀gá ẹ̀ gbogbo tí mo mú ń bẹ̀ báyìí sí òun rè kò ju one thousand lọ ó yá ẹgbẹ́ lèyìn lọ ìyàwó ọ̀gá ẹ̀ ò gbọ́dọ̀ lóhùn tó ṣẹ̀ṣẹ̀ ń gbẹran síbẹ̀ mọ́ gbé fún kọ́ máa ṣe kó fi ṣe oúnjẹ fọ́kọ ẹ̀. sẹ́ni bá tún àárín sọ. etí dùn yẹ́ ẹ̀ ni. Ah, kí n máa gbé ọbẹ̀ lọ sẹ́yìn jólópò ni sẹ́yìn jólópò tẹ́ mọ̀ bọ́gà mi dáná èmi ò ṣerú mi o owó ẹran tẹ́ ẹ̀dọ̀gá mi ni kẹ́ ẹ fún mi. ṣé ìrànlọ́wọ́ tí mo ṣe fún yín ò dáa. táwọn èyí lọ táwọn èyí dábẹ̀ ìṣẹ́ gbogbo tí ì ṣe pé ìyàwó ọ̀gá ẹ̀ tó bá ṣe lọ ọjà tó máa lóhùn lọ́ra ta mo ti sè mo ti ṣe gbogbo ẹ̀ magi ti wà nú ẹ̀ kó kàn gbé kó bu oúnjẹ fọ́kọ ẹ̀. kò burú nígbà tó bá yá èmi ò lówó kankan tí mo máa fẹ́ nígbà tí bá yá tí bá ti lówó màá fún gbọ́ bẹ́ẹ̀ lọ gbé ìwọ̀n bá ti máa lò ní mo ti ń gbé lọ. èmi ò ní bá hmm. tó. ń lajẹ lọ yìí ìdíbà ni a yẹ rí. nílé ọkọ rẹ àwọn ni àjèjì ará rẹ sà. àjèjì ará rẹ sà. ọmọ ọba dúdú ẹlẹ́kọrọ. ọmọ ọba dúdú ẹlẹ́kọrọ. ó yà àjèjì ará rẹ sà. àjèjì ará rẹ sà ọmọ ọba dúdú ẹlẹ́kọ̀ọ́rọ́ àkújìjà oyè mọ́dẹ nírẹ̀sà. àkújìjà oyè mọ́dẹ nírẹ̀sà. ọmọ èkùrọ́ gidi ló gbé ń tílẹ̀. ọmọ ló gbé ń lájèjì ilé. lájèjì ilé. mo ṣubú yege. mo ṣubú yẹ́gẹ́. mo kọnu elépo. mo kọnu elépo. ẹ ń ah, ah, o. ẹ ra ah, o. ṣé dáadáa lẹ mọ. ẹ a kú àmójúbà a kú aráyá tó sọ fún mi pé bíbá yìí ni òun bọ̀ ìyàwó mi ìyàwó mi àtàtà. mọ́mí tí mo sọ fún kọ́ fún mi lómi. ẹ̀yin ní eh, sọ ẹ kú tọ́jú ẹ kú ah, ọlọ́run ló ṣeun ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀ mi ò gbọ́dọ̀ má ṣe é fún ẹ ìwọ tó jẹ́ pé bí mo ti ń wù ẹ́ báyìí ò ń dá mi lọ́rùn ni mo ní olówó orí mi rèé ìyàwó mi rèé òun ló rẹwà yìí ló dúró déédéé ah! inú mi dùn ẹ̀yin lẹ kú tọ́jú ẹ kú tọ́jú ẹ wò nígbà mo wá rí wípé ìyàwó mi ti dé ọmọ tó dùn tó rẹwà èmi náà bá ní kí n rọra bọ́ sọ́jà mo bá ní kí n ṣe oúnjẹ wà fún un ah, ah. wo àmọ̀là ni àmọ̀là àmọ̀là ni adúrú eléyìí. adúrú ee o tó bèrè jù bẹ́ẹ̀ lọ mo dìídì lọ ọjà mo lọ rògúnfe ògúnfe nì ó rí mi. ẹgbẹ́ wa ẹgbẹ́ wa. Ah, omi ẹ ó bọ́ bẹ́ẹ̀ ṣe. ó dà ó dà gan ṣé ebi ẹ mọ̀ ẹ̀yin eléèbó tá ẹ bá rí ẹ kíní funfun kẹ́ ẹ fọwọ́ yín kẹ́ ẹ nu ọwọ́ yín. mo máa jẹ lítà. tó bá yá ọ ọ wà jẹ. nígbà mo ti rí ẹ báyìí inú mi ti dùn pé ah! ẹ ó da òkò burú o báwo lè dààmú kábọ̀ wá o pàtó wá palẹ̀ mọ́ abọ́ ah, ó da o ẹ ṣeun ẹ kú àlejò ẹ kú ara yá èmi gan rí ara mi yá gágágágá mo rí inú mi. ah mọ́mí fún ẹ̀ nice gan-an o. ah, ah ọ̀dà kan ẹ wọ́n da eh, wọ́n da. ó dà bẹ́ẹ̀ àwọn ní àwọn ní àgbà àdúgbò ẹgbẹ́ ó bọ̀. àwọn tí yóò jẹ́yàn ò ṣòwò kéèyàn ò jèrè èèyàn ò ní jèrè débi tí ó kéré òkò délé àwọn àwọn ẹni ibi àwọn ẹni ibi wọn á gbóúnjẹ ẹbú bá mi wọn máa gbóúnjẹ ẹbú bá mi ń lé èmi ò ní gbà èmi ò ní jẹ́ tàlùbọ̀ kókó wojú mi. Hmm. Ah. kí ló dé tẹ́jú oúnjẹ yẹn. Ah, ah. ìwọ orí nǹkan tọkọ ọbẹ̀ yìí àlejò lójú ṣùgbọ́n kò mọ ìran wò. what does that mean. ebi ègbóòbó. kí ni ìyẹn túmọ̀ sí. ìtumọ̀ rẹ̀ ni pé ṣé ìyá hàn gbogbo bí ìṣètò bí ìṣètò wọ́n bẹ̀rù rẹ̀ gbogbo àgbààgbà ìlú yìí wọ́n bẹ̀rù rẹ̀ àwọn ni wọ́n pè ní àgbà tí ń gbàgbà mi ah, èmi ò sì lè wá lajú lẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀. Hmm, àwọn àgbààgbà tí ń gbàgbà mi àlejò lójú ṣùgbọ́n kò mọ̀ wọ́n wú. I don't understand. Ṣáàmì o. Ṣé bá rẹ̀? báwo <laughs> èmi náà wà pa ibo ló wà o travel ah eh, mo gbàgbé document kan sí ọ̀dọ̀ ẹ ní guest room mi mọ̀ bóyá o bá mi rí. Oh, okay, okay. Um, mi ò ní lè lọ right away because ó ní àwọn ibì kan tí mo fẹ́ dé but títí alẹ́ ṣá máa dọ́dọ̀ yín <laughs> all right all right ẹ kò ní nice day o <laughs> bye bye. surprised láti rí gbogbo ilẹ̀kùn ní ṣíṣe kílẹ̀tò lọ́mọ. ẹ ah, um, wò ṣe rí ẹ mọ̀ pé mo padà pè yín pé mi ò tètè rí fáìlì yẹn. Ah, mo dẹ̀ sọ fún ẹ pé kó wọnú yàrá tó máa ń sùn tó bá wá síbí báyìí pé bẹ́ẹ̀ ló máa wà kó wọ dáadáa. exactly ṣẹ́rí mo dààmú ah mo wá káàkiri kódà ikún mú ọ̀tún mi báyìí ó bọ́ sí tòsí kí n tó wá rí. ó padà rí. glory be to God. hallelujah ẹ mọ̀ ìgbà tí mo wá rí yẹn time ti wá lọ ibi tí mo dẹ̀ fẹ́ lọ submit ẹ̀ sí ìtòsí ọ̀dọ̀ yín bíbá iná ló wà. Ah, mo wá wò pé ah, traffic stress kí n kúkú fi yẹn relax bí báyìí kí n sùn tó bá dé dàárọ̀ ó máa easy fún mi láti ṣe nǹkan tí mo fẹ́ lọ ṣe. Ah, kí ló máa ń ṣèyàn mi èkó tẹ̀ kí n kà nǹkan kún báyìí this is my matrimonial bed ó níbi tó máa ń sùn tó bá wá síbí báyìí why here ìgbà tí mo ti rò pé ilẹ̀ ti ṣú ah, èmi ò dẹ̀ mọ̀ pé ẹ máa tó padà wá sílé ah, lèmi ṣe rò pé kí n wá síbí báyìí wá sùn. mi ò rò pé èmi àti ẹ ní conversation kankan tí a fi sọ pé mo máa wálé àbí mi ò wálé. Ah, ẹ má bínú tó bá dàbí ẹni pé bóyá mò disturb yín bóyá kí n lọ sórí. no no no no no no no no no no no it's okay it's okay it's okay. no only sorry. sùn. Uh, mo wà okay máa ṣeré ẹ lọ. no we can share mo lè mo lè sún fún yín or can probably tiẹ̀ ń kọ́ jọ ṣé wo nìkan ló wà bẹ́ẹ̀ yẹn. èmi nìkan mo wà bíbá ṣé kò sí. mo fẹ́ sọ nǹkan kan fún ẹni tó ó dàbẹ́ ni pé mo ti gbọ́ rọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu ẹ rí. ọ̀rẹ́ mi a ní mo sùn ni mo bá lálàá pé géńdé ọkùnrin kan wọlé ó ṣáà lọ́ṣọ mọ́ra somehow ó dẹ̀ bá mi lájọṣepọ̀ lójú ọ̀la to my surprise ìgbà tí mo máa jí sáyé ńṣe ni gbogbo ara mi tutù ṣé kò ń ṣe pé ọkọ ọ̀run nìyẹn. ha ó ti lọ́kọ ọ̀run nìyẹn o ọkọ ọ̀run ẹ ló wà yẹn. ha ọkọ ọ̀run mi ló wá kí la máa wá ṣe sí báyìí. Ah, ṣùgbọ́n nǹkan tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ sí inú máa jáde sí ni ah, a ní láti jáde sí ni. Ah, èèyàn máa jáde ah okay bóyá kí n kúkú lọ sọ fún ìyá ọkọ mi because the last time tá jọ ń sọ̀rọ̀ wọ́n ní tí oyún mi bá ti ń go up àwọn máa mú mi lọ sọ́dọ̀ àfa tó máa máa fún mi láwọn àgbo kọ̀ọ̀kan bóyá màá ṣàlàyé fún wọn. ìwọ gbọ́ tó sọ yẹn kó lọ ṣàlàyé fún ìyá ọkọ ẹ̀ ah, ah. mo mọ̀ pé yóò kí n sọ fún ọba ìfún ìyá ọkọ èèyàn ni ṣó mo kún lè discourage ọmọ wọn ni kí wọ́n dá ah, márẹ́jì yẹn tó bá ní kí n má sọ fún ọ ti gbọ́ ọ̀túnla lèmi fẹ́ kú òun bíbá o bọ̀ pẹ̀lú gbogbo eléyìí tó bá ti dọ̀la mi ò ní choice dan kí n máa bọ̀. Ah, ó dáa mo ti gbọ́ ó ṣe ọlọ́run á bá mi wà pẹ̀lú ọ̀nà ó ṣe gan máa túbẹ̀ sọ̀rọ̀ létà kó take care. Ah. Ah. ẹ̀dá mi á ṣe gbàgbọ́. bòdá jáde bíbá ilẹ̀ yín ti ń fọnù nígbà tí bá kí àdúrà ń bẹ̀. ẹ pẹ̀lẹ́ tí. ẹ mọ̀ pé téèyàn bá fọnù bí gbogbo ayé nìyẹn pé èèyàn ń fọnù. lọ́jọ́ èmi bá fọnù báwo ni ayé ṣe ní pé mò ń fọnù. fẹsẹ̀ mi máa ṣe rìnrìn kúrin o. kí ló tún fẹ́. kí ló tún fẹ́ ṣíọ à ń gbòòrò ọmọ ẹdìyẹ lọ́wọ́ kú ó ní wọn jẹ́ kóun lọ sákì tó ń lọ jẹ jọ ǹjẹ́ wọ́n mọ̀ pé ìyàwó ẹ̀ lọ́kùnrin ẹ ọ̀rẹ́ mi ọkọ ọ̀run ń dà láàmú ah, jọ jẹ́ ń bí ẹnu ṣé bí wọ́n ṣe rí láti bẹ̀rẹ̀ lélẹ̀ o lè dáhùn iṣẹ́ ò lọ déédéé mọ́ àbí tọkọ máa jókòó sílé. Si bó bá dẹ̀ máa jáde náà kò kò lọ bá àwọn ọ̀rẹ́ nìkan ni ọkọ ọ̀run yẹn ló ń dẹ̀ láàmú òun ni ò jẹ́ oríṣe òun ni ò jẹ́ kí gbogbo nǹkan tó wà ní ìgbésí ayé ẹ̀ kó lójútùú everything kọ́ skata ni ṣé wọn ò notice ni ó lè mọ̀ ọ́ báwo ló ṣe fẹ́ mọ̀ ọkọ ọ̀run yẹn ló da gbogbo ìrìn àjò ẹrú òun ló jẹ́ kó máa jókòó sílé kó má rí nǹkan ṣe kó má rí nǹkan rere báyìí kó má rí ṣe everything kọ́ skata fún gbogbo ẹ̀ kọ́ dojú rú ni ṣé wàá rà wá helper là wá èmi dẹ̀ wá síbí báyìí láti wá help ẹ̀ ó wá kù sí ẹ lọ́wọ́ tó bá wùn ẹ̀ kó gbọ́ tó bá wùn ẹ̀ kó má gbọ́ ìwọ ló mọ̀ àwa kọ́ máa ṣe tiwa fọlọ́run. You have a very, very nice lips. Learn how to use it. Ah. ah ah kí ló dé tó dùbúlẹ̀ sórí bẹ́ẹ̀dì mi. èmi ń sùn tèmi ló ti rẹ̀ nì. ó rẹ̀. ó dàbí pé ìyá mi. ẹ fẹ́ sí inú ilé yín ni. èsì wà ń bẹ̀. one two two mini mini. ẹ èsì yẹn náà ló ń jó tutù. Ah, ẹ sì dàbí kí n sùn. ah má sùn ń gbà iṣẹ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni ṣọ́ra ṣọ́ ẹ̀ wà bá mi gbé sínú ẹrù ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ tó lè kó ẹ̀gbọ́n ẹ̀ Kọ́lápọ̀ òun ni mo fẹ́ fún àmọ́ tó bá ti gbé sínú ẹrù ìyàwó ẹ̀ tó dẹ́kọ̀ ẹ̀hẹ́n màá ṣẹ̀ṣẹ̀ wá pè pé aṣọ báyìí o. ẹ ti fún wa lẹ́bùn <laughs> ẹ̀yin yá wa ẹ̀yin náà dà èmi wá wò pé ṣé bí ẹ̀gbọ́n mi tó wà lẹ́kọ̀ọ́ lẹ fẹ́ fún. ẹ òun ni. kí ló dé tẹ̀lé sọ tẹ̀lé fún rárá yín lọ fún ìyá mi kó wá jíṣẹ́ fún wọn wọn ò lè kí yín. ẹ ṣeun. kó má kí mi pé mo ṣeun ṣé wo mọ̀ ya yín ni wọ́n lè ní kí máwùlẹ̀ dára mi láàmú èmi dẹ̀ fẹ́ dára mi láàmú eh, mo fẹ́ kí Kọ́lá pọ̀ kó lọ́wọ́ mi hmm, fẹ́ dára mi láàmú. Eh, eh, ìyá mi ń gbà sàn yìí ìṣòro ọyọkẹ́ yìí rẹ̀ kí. kí ni. fún mi lè kàn ibi tó ń lọ nìyẹn. ìyá mi. o fẹ́ gbowó iṣẹ́ tí mo ń rún ẹ̀ ẹ́ o bá ti sọ yẹn ìyẹn ò sínú wàhálà. ìyá mi owó pé mo gbàsọ́ lọ́wọ́ yìí ni gbàsọ́ lọ́wọ́ yìí o kò wọ́n pé kékeré aṣọ délé aṣọ ti délé. ó dà mo ti gbọ́ mo ti gbọ́ ń gbà ah. owó káṣọ délé ni. Ah, ìyá mi aṣọ ti délé ti délé tìgẹ́yà ayò kò tí ì pé ìyá mi ẹ má dùn níbo lẹ́rẹ́ kí n fi ṣe kí wọ́n fi gbé e lẹ́kọ̀ọ́. ànírú ẹrù inú ẹrù ẹrù ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. inú ẹrù ìyàwó ẹ̀gbọ́n mi ẹ tí ì fún mi lówó rẹ. kò sí wàhálà ngbà. ìyá mi ẹ ṣe ìyá mi ẹ ti wá wò gbọ́ pé kí n fi sínú ẹrù ní sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀. ẹ fún mi ní owó pupa yẹn èyí tó tóbi kí n kàn fi sọ pé kó fi dé sàlẹ̀ ẹrù. ẹ ò lè ní ẹ aṣọ ọ̀rọ̀ àná jọ lọ jíṣẹ́ tí mo rán ẹ jàre. ilé náà tiẹ̀ ti dà nígbà mhm. tí lọ sí ìyá mi kì í ta síìtì èmi ló tún láwọn nǹkan tí wàá tó dání ìka kárí dé àwọn ẹ̀jẹ̀. ó yà gbé sí ìsàlẹ̀ ẹrú ẹ̀ ni kí ló fẹ́ fọmọ sí. níjẹ fùfú. kò sọ bẹ́ẹ̀ kò sí fùfú. mo sì rò pé tí n bá ti débi. ìgbà wọn lè yẹ ẹ lọ jẹun máa lọ bálá bálá bálá mo sì rò pé tí n bá ti dọ́dọ̀ ìyá wa ń jẹ fùfú. ó dà máa lọ jẹ́ nílé ó dà o má jẹ́ yẹ rí o má sọ fún yẹ o mi ò fẹ́ torí mi ò fẹ́ kinní o o ti gbọ́. mo gbọ́ ìyá wa. ó dà kò burú. pẹ̀lẹ́ o ọkọ mi jẹ́jẹ́ o ó ah. sàárò rẹ̀ ẹ lẹ́ o lẹ́ dọ́ra dọ́ra díẹ̀díẹ̀ ó yá dákun pẹ̀lẹ́ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ah. sàárò rẹ̀ Ah. ó yá ìwọ ni kọ́ kọ́kọ́ gbèsè. èmi náà sàárò wọn ah, kí ni ẹ̀dá owó ẹ̀gbọ́n yẹn mi náà wọ́n ni wọ́n kọ́kọ́ gbé sí i dára o díẹ̀ díẹ̀ o. njẹ́ o lẹ́gbọ́n mi ti wá wá. díẹ̀ díẹ̀ kí ló lè tó yìí. ọbẹ̀ wa bẹ̀ mí. jẹ́jẹ́ ni ọmọ ṣe ah, o. mo sì ti ń sàárò rẹ̀. ẹ kí ni ẹ kú ò lè rẹ̀ wá. jẹ́jẹ́ ni ọ jẹ́jẹ́ jẹ́jẹ́ ni wa mọ́tò jẹ́jẹ́. Ah, kí ló dé kí ló ṣe é. Mami, inú mi. Inú kẹ̀. Ah! Ẹ̀jẹ̀! Ẹ̀jẹ̀! Ọ̀gá ni mo fẹ́ pè. Ah, kò sí kò sí nǹkan kò sí nǹpa. Ah, Ọ̀yá gbé jẹ́. Ọ̀wọ́ ìwọ lọ sílé àṣàfà ní kó máa bọ̀. Ọgbà ọkọ ló máa wà. Máa bọ̀. A ní kó máa pàṣàfà. Pàṣàfà fún mi. Ẹ bá wọ ọmọ yìí. Lọ́jọ́ dákun pàṣàfà fún mi. Pàṣàfà fún mi. Ah! Ah! mo dárí mo dárí ọgbọ́n ò lè wa mọ́tò wá síbi bóyá kọ́ jókòó bóyá kọ́ jókòó jẹ́ sílẹ̀. ẹ̀mọ́ta mi fẹ́ dàgbọ́n ẹ má gbé mi lọ bẹ́ẹ̀ bá dòdò. ìwò kí lélẹ̀ tó wá ṣe fún wa báyìí. ẹ jẹ́ kí n rí bá ti ṣe. tọ́lọ́mù bá ń ṣeré a máa sọ pé bí ló ń ṣe mi ò understand ṣé lóyún tí mo ti wá láti ju ọjọ́ ẹ̀ta àti ṣègbéyàwó tí mo wá jàjà ní. Ah. kọ́ ló ń fọ̀rọ̀ kẹ́ dáàdì mi lọ́rùn dáàdì mi á ní ká ní a ní ojú inú tá a máa fi ń rí nǹkan tó lọ́ọ́ máa ṣe fún wa ojoojúmọ́ la máa máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó possible kó jẹ́ wípé oyún tó wà nù ẹ̀ ọlọ́run ti rí i pé tó o bá bí ọmọ yìí ò ní fún wa nísinmi kò ní fún wa láyọ̀ látàárọ̀ títí dalẹ̀ ó wá wò ó pé àwọn kọ́pù tó dá báyìí wọn ò dísàvù nǹkan báyìí ò bá gbà nǹkan ẹ̀ padà ohun tó dẹ̀ ṣe síbẹ̀ ó di dandan kó tún ṣe míì síbẹ̀ ṣáà máa sunkún wa hmm? níwọ̀n ìgbà táyọ̀ ọ̀pẹ bá ti yọ ká máa dúpẹ́ ni mo mọ̀ pé gbogbo nǹkan tó ń try láti sọ látara náà òun fẹ́ try láti máa console mi ni bọ̀ kò sí problem mo ti gbọ́ owó jọ mo ní láti change pad mi bá mi mú pad nínú bag. àlejò tí n kò fẹ́ tí n kò fojú rí ṣùgbọ́n tó fẹ́ máa bá mi gbé tipátipá ó yá ó wà ń bẹ́ẹ̀. alele àfira o yeyeyeye àfira ó yá jáde jáde o torí pé àgọ́ ara mi kì í ṣe ibùgbé rẹ. ojútólé wàá lọ wọ kọ̀lọ̀fín rẹ òye fẹ́ pààrọ̀ tó lóun pààrọ̀ kábíyèsí ṣọ́ mi o. sitat má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kó affect níbi iṣẹ́ òpònú èèyàn ló máa ń gbéṣòro ẹ̀ sójú ọlọ́run ọba tá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ká tó béèrè ara ọmọ nǹkan tó wà nínú wa tá fẹ́ béèrè so ṣe pé bóyá wá gbéṣòro wa sójú ìyẹn ló máa jẹ́ kí ìṣòro wa wà soft. ọ̀rọ̀ ẹ̀ mo ti gbọ́ ó ṣèdá ẹ̀ bó ṣáà máa ń jẹ́ kó pé kó tó wá gbé mi. kò ní pẹ́ kí n tó wá gbé ìwọ náà má jẹ́ kó affect ẹ níbi iṣẹ́ má jẹ́ káwọn ẹ̀ máa bèrè lọ́wọ́ ẹbí iṣẹ́ pé kí ló ṣe ẹ́. mo ti gbọ́ thank you baby. ìyanu àṣẹlẹ̀. àmín. ọlọ́run ọba tó ṣe ètò lọ àṣẹ mi. àmín o. Hello, sir. Room service máa attend sí ní sàn. Ẹ má dé. Ẹ má dé sọ. Báwo ni ká? Ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n. Báwo ni? O ò rí mi láti ọjọ́ òtí ní ní kó pé kó ṣe é lọ sí. Ẹ má dé. Ó wà lára ẹ̀. Ọ̀gá ní kò fún mi lẹ́tà. Ọ̀gá ní kò fún mi lẹ́tà. Kí ló wà ń bẹ̀? Ọ̀gá ò wá lè pè mí ah sack letter kí ló ga ni mo ṣe. wọ́n kàn sọ pé tó bá ti dé kí n fún yín lẹ́tà kẹ̀dẹ̀ máa wọ ọ́fíìsì kí n máa lọ. kí n máa wọnú ọ́fíìsì kí n máa lọ. kí ló ní mo ṣe tó le tó yẹn. èmi náà mọ̀. ṣọ́wọ́ around. wọn wọn sí lọ́fíìsì ọ̀gá ti jáde kí lẹ wọ́n ṣe. ọwọ́ ni kí n máa wọnú. nǹkan tó ń sọ fún mi ni ọmọ ẹ káàbù sá fáìn fún wọn. kẹ́mi sá ó jíṣẹ́ fún mi ọ̀gá four days leave tí mo lọ ẹ̀yin náà lẹ fún mi àná tí mi ò dẹ̀ wá tẹ́ ẹ bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí mi ẹ̀yin gan máa bá mi káàánú. gbọ́rọ̀ mi sùn sọ kí ló ṣe tí ò tí ò ṣẹlẹ̀ kan rí. ọ̀gá hmm. ọ̀gá mo ní miscarriage yẹn. miscarriage kí ló kàn mí bóyá kí n sọ fún ẹ even kan kó ẹkú àbí kan ọmọ kún bẹ lọ́wọ́ gan kó kan mí. Ah! ọ̀gá tá ọ̀gá ọ̀tà kó wa lárugẹ ló sáà ti pé. ọ̀gá ṣe kémi gbọ́ o mo mọ ìlú tí olóòfẹ́ ẹ̀sìn ṣe ń bíbẹ̀ bí mo ṣe ń wọ ìgbẹ́ ah! ló ń bí i ṣe ló dàbí pé kí n tiẹ̀ kí n là nǹkan mẹ́ ló mi tiẹ̀ fẹ́ rí ẹ ah! ṣé kò jíṣẹ́ fún ẹni tí mo ń wọ ẹ̀yìn ìṣe ni mo kàn bí mi ṣe kó má lórí ìbùn yẹn ohun ara tó kọ̀ sí mi kí n tó dúdọ̀ profile ẹ lè wá báyìí mi jẹ́ o o ti gbọ́ yẹn ìlú àgbẹ̀ sáàkì ó dẹ̀ ṣe rí nìyẹn ó dẹ̀ ti mọ̀ wọ́n á ń bè mí o máa ràn sí mi o ẹ lè báyìí mi jẹ́ o that is it. ọ̀gá ọ̀gá ọ̀gá ah. hmm. ẹ take care easy o ṣé wọ́n sọ pé mo ṣe ọ̀tẹ́lẹ̀. wọn ò sọ ọkàn wọn kàn ní tẹ bá ti dé kí n fún lẹ́tà kẹ̀dẹ̀ máa lọ ọtọ́gà sọ fún mi nìyẹn. kí ni

káàbọ̀ ojú tó lé kúrìn mo mọ tiẹ̀ bẹ́ẹ̀ ojú tó lé ojú tó ko bí ojú òwìwí ṣe tóbi tó ni tó ń rí ṣe gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ tó mo ti jíṣẹ́ tó ràn mí jíṣẹ́ tó ràn mí gbogbo bi tó rìn tó rìn tó rìn tó rìn tó jẹ tó jẹ tó jẹ gbogbo bẹ̀ ni mo ti fa mi ẹ̀ sára aṣọ yìí. ọ̀pọ̀ ẹ̀ wá kí ló tí ẹ̀ máa ń ṣe bí aláǹjọ̀nù báyìí bó bọ́ ṣe dúró táwọn bá sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń dá ṣàròyé mo ti rí reason táyọ̀ fi máa ń bẹ̀rù yáyé báyìí eh. ó káre ó ó kú iṣẹ́ ó kú àfọmọ̀nìyàn ṣe o ṣe ṣe ṣe ṣe máa lọ. ayé tó tó ayé àkàmọ́ra o ènìyàn máa ń lọ ayé yìí o àmọ́ ìṣẹ̀lẹ̀ tí ó ga jù ẹ̀mí mi Èdùmàrè má ṣe gbé kò mí níwájú ìrírí ìrírí ìrírí oríṣiríṣi ìrírí tí ó ṣe ní ní kàyéfì ń bẹ láyé ìrírí ìrírí ìrírí oríṣiríṣi ìrírí tí ó ṣe ní ní kàyéfì ń bẹ láyé ayé yìí màmá Oh, baby. Oh. Oh, baby. Oh. Oh, baby. Shikemi. máa dárí wurun tẹ́ lójú ẹ̀mí ìgbà téèyàn bá ń ṣe nǹkan tó ń dùn mọ́yàn lẹ máa ń ṣe ohun tó ń dunni mi ò dẹ̀ ń ṣèkà o àmọ́ béèyàn bá rokà tó ní kókó fún mi mo ṣetán láti tìkàbọ̀ ojú ẹ̀ kò fọ́ dànù. ṣé o ti gbọ́ tẹ́lẹ̀ ni. nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ ni kò dá mi lọ. bíi n kò yé mi náà nǹkan tí mo kàn notice ni pé láti ìgbà tí mo ti lọ sí ìlú yín ni mo ti máa experience nǹkan báyìí. nǹkan tó ń try láti sọ ni wípé ìlú wa ló ti fún ẹ lọ́kọ. rárá babe I'm only trying to explain myself. bá jẹ́ ká lo dúdú ni màá lò láti fi gẹ́ẹ̀tì nǹkan tí mò ń wà ó dẹ̀ máa tẹ̀ mí lọ́wọ́. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق إن الله هو الرزاق ذو القوة المتين àbá yóò dáa fún ọ ọlọ́run náà Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Aṣíwájú ẹ̀dá Rasulullahi sallallahu alayhi wa sallam. Tí ìkí àti ọ̀rọ̀ Ọlọ́run bẹ fún sọ báyìí wípé man kasaba. Man kasaba. Ẹni tí bá ń parọ́. Man kasaba. Ẹni tó jẹ́ pé ìmọ̀ mọ̀ parọ́ ni. Man kasaba. Fàlámútà Hamida fàlámútà hamidan. irọ́ irọ́ tá à ń sọ̀rọ̀ nípa tó jẹ́ pé kì í ṣe mistake o ó mọ̀ọ́mọ̀ parọ́. man kazaba falamuta amida. ẹni tí ń parọ́ tí ń mọ̀ọ́mọ̀ parọ́ faliyata báwa makiyada omi náà rí. faliyata báwa makiyada omi náà rí. baba faliyata báwa makiyada omi náà rí. kóńtò mú mọ́ ṣe iyèméjì baba bí dèdè dèdè ọba gbẹ̀yìn rẹ̀ tó bá di jẹ́ gbẹ̀yìn alùkìyàmọ̀ ìtumọ̀ tí mò ń gbìyànjú àti sọ fún yín ni pé gbogbo ń gbọ́ lẹ́nu mi authentic ẹ ní dààmú nù ayé ẹ ẹ gbọ́n nǹkan tí àáfàá mi sọ ni. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. illa liya'budun. ọlọ́run ní nítorí nǹkan méjì dá ẹ̀yin èèyàn àti àlìjànú ju pé kẹ́ ẹ wà nílé ayé kẹ́ máa sin lọ. gbogbo ẹ̀dá pátá ní ọ̀rọ̀ àdánwò ẹni ọba súnmọ́ nìkan lágbára. ṣe rí ọ̀rọ̀ ọlọ́kọ̀ ọ̀run dé tẹ́ ṣàlàyé ń pa tiwọn o wàláyé kékeré fa bẹ́ẹ̀ sì dáṣẹ̀ wọnú ẹ̀yìn ọ̀dọ̀ èmi àfa àlà tí ń bí wàláyé ogun tó bá yín lọ bí òtún pa yín lọ lé mọ́. ẹ mọ ibi ẹ wá ní ilé aríkéwúké aríkéwú yọ̀ọ̀rì ìdílé bàbá mi wọ́n máa ń jẹ kéwú lẹ́nu bíi singọ́ọ̀mù ayin àwa náà jogún kéwú látọwọ́ bàbá wa bí bàbá wa ti jogún lọ́wọ́ bàbá ńlá kú wọn. bàbá ṣe rí kárí ilé kéwú dàbí kárí kéwúké hmm. kárí kéwúké kò dàbí kíkéwú gbèyàn kíkéwú gbèní kò dàbí kíkéwú yẹni wàláyé kéwú yẹni o àdúpẹ́ fọlọ́. wàláyé àdúpẹ́ fọlọ́ látòrí ìran jẹun láti ń ka tó lọ kò sì torí mi kọ́ bàjẹ́ wàláyé kò ní bàjẹ́ ọ̀la nínú kò ní bàjẹ́ fún yín ẹ̀ dààmú ẹ̀ dààmú àfa jàǹjàlú tí. ẹ kún mi lásán iṣẹ́ ọkọ ọ̀run tá a ṣe gbẹ̀yìn àwọn nǹkan tá a lò kí ló ná tí n gbàgbé tí n sì fi kún thirty nine thousand nine hundred and ninety five naira. ìyá ṣe wù sọjọ orí ń ta yín ni. Ah, ìbá àjọ ká máa ń kàsábà ẹni tí bá ń parọ́ fàlámùtà hamida tí màmá ń parọ́ fàlíyàtà báwo àmọ́ kìí àdàmínà náà rí. pọ́ńtọ̀ òun kò ní rí ibùjókòó dé ní kìámà ṣe fẹ́ jóná lọ́rùn ni ẹ ti mú kàn mọ́kàn bá ẹ̀ ń dọ́gbọ́n àti sọ pé forty k ẹ wo bí kàtàkàtà ń dá àfa láàmú ni wàláyé owó náà tó forty k gbogbo táwọn sọ pé thirty nine thousand seven hundred nípa ẹ̀ṣẹ̀ ta lọ́rọ̀ yín ọ̀tọ̀ lówó ọkọ̀ nígbà tẹ́ bá lẹ̀ fowó ọkọ̀ kún owó iṣẹ́ ń kọ́ bàbá wa àtowó ọkọ̀ àtowó iṣẹ́ àti níta abẹ́ ṣe bí a bí seventy nine thousand ní ọ̀jẹ̀ bọ́lọ̀ bá wa bá sí rí eyín ẹ̀ lè pàjọ́ ẹ̀ lé sí eighty tàbí tẹ bá fẹ́ jọ Ọlọ́run lójú pátá ìsọ́ di hundred àpò dídí ẹ̀dì á sì fi ṣàdúrà fún yín ìrìn àjò ayé yóò sì ní dàrú. owó tí ẹ kì í ṣe màá fún yín ní hundred thousand. Allahu Akbar ẹ ẹ gbọ́dọ̀ tóbi Allahu Akbar owó bá ti pọ̀ tí lè yàn ti fẹ́ náà di pọ̀ lọ́wọ́ bá ẹ pariwo Allahu Akbar Allahu Akbar àwọn tí wọ́n júwe bíbá ẹ̀ fún wa bí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ náà làbá. Allahu Akbar. ọ̀rẹ́ ìwádìí ti bá gbàdúrà wa. àdúrà yín ti gbà. ẹ wò inú mi á dùn tẹ bá lè bá yanjú gbogbo ẹ torí kọ́ lọ má fi ẹ̀rín èèyàn sọ́ta lẹ́nu. wọn gbá wọn á jìyà wàláyé ẹsìn ń fún mi ń jọ yìí. a ní wákà kan ní báwọn bàbá wo ní wákàtí máa ń wí wọ́n ní ọlọ́run dákun mọ́ pa wá fọ̀ táyọ̀ kọ́mọ̀rò pásà sí àwọn ló ṣiṣẹ́ kọ́ dákun gbèjà ìjà kẹmọ́sẹ̀ ẹlẹ̀ ìyàmọ́dún léyà ẹ̀ ní dààmú ẹ tẹ́wọ́ ká gbàdúrà. Allahumma salli ala sayyidina Muhammad àdúrà ọ̀pọ̀lọpọ̀ àdúrà sábàkà. bàbá wa ẹ ṣe káàṣì lẹ́fẹ̀ẹ́ ṣe ni àbí transfer àì transfer dáa máa bá ń kọ àkáǹtì kìíní fún wọn àkáǹtì kejì tí mo máa ń lò àkáǹtì pupa àwọn èèyàn máa ń pẹ́ yín máa ń dilé aláàtì. ṣé kìí ṣe ta jẹun lórí ẹ̀jẹ̀. ọpọlọ yín lọ ni taran mi ń ṣe bẹ́ẹ̀ yẹn bá ti láì sọ yìí jù láyé ẹjọ́ pọ̀ ẹ̀ ní fẹ́nu kọ jẹ́ kó yín ó pé o bẹ́ẹ̀ bá lẹ́yìn fẹ́ di àgbákò fún mi wà láàyè ìgbà tí màá fi lù yín tẹ̀sùn bá lọ́kàn table time yín ó pé ọlọ́mọ lọ ọpọlọ yín ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ fún wọn ẹ̀kọ́ blue fún wọn ẹ̀tẹ̀wọ̀ ẹ̀dá àgbàjá continue tá à ń ṣe jàre. ẹ̀yin tó láyé ẹgbàá ẹ̀bọ̀ yìí o kí tútù kò fín ṣẹ́rọ̀. Ah, kí ló ń já yín láyà tó tó báyìí torí tí ń la ṣe gbé tútù à ń gbé tiwa lọ ibo lẹ́ ń lọ. wọ́n júwe ọ̀dọ̀ bàbá kan fún mi ni wọ́n ní bàbá mẹ́ta lọ́kàn. ọ̀dọ̀ alàgbà wa lẹ́ ń lọ ṣẹ́rí tẹ́ bá ti gbà báyìí ẹ máa máa lọ straight ẹ tí àwọn èèyàn jókòó sí tí wọ́n pọ̀ àwọn tó ń kírun kírun wọ́n ń bọ ògún bẹ́ẹ̀ àwọn tó ń gbàdúrà wà ń bẹ́ẹ̀ ẹ kọ́ jókòó sáàrin wọn bàbá dá yín lóhùn ẹ má bẹ̀rù. wọn ò rìn la àfẹ̀sùn owó lọ́wọ́ ní ẹnáwó mi ní oúnjẹ ló ń gan la oúnjẹ ló wọn là pè níyàn adíyàfọ ọmọọba lẹ́yọ̀ àjò rí ọmọọba lẹ́yọ̀ àjò rí ọmọ ajẹmígbára hmm, hmm, ọmọ ajẹsẹ yọkùn nígbùyàn hmm, bá a fẹmọ lójú àrí bá a fẹmọ lẹ́sẹ̀ àárín wàá lògèrè ta jésù olúwa wa àmín lórúkọ jésù ìránṣẹ́. kí ni tí o rí. bí mo ṣe ń fi ẹ̀mí ṣọ́nà fún àwọn ìdílé yìí amúmirí ìránṣẹ́kùnrin tí ó jókòó yìí tí wọ́n wa mọ́tò lọ bí wọ́n ṣe ń lọ hmm, hmm. amúmirí àwọn ọmọ méjì tí àwọn náà ń sáré bọ̀ láti wá pàdé mọ́tò tí ìránṣẹ́kùnrin yìí ń wà bọ̀ mo wá fi ẹ̀mí ṣọ́nà síwájú sí i mo wá rí àwọn ọmọ méjì tí wọ́n ń sáré bọ̀ tí wọ́n fẹ́ wá pàdé mọ́tò tí ìránṣẹ́kùnrin yìí ń wà nígbà tó kù gẹ̀rẹ́gẹ̀rẹ́ kí wọ́n débi tí mọ́tò náà wà tí ẹ̀rù ń bà mí pé à ṣé wọn ò ní fi mọ́tò gbá àwọn ọmọ tí ó ń sáré bọ̀ yìí ni ìránṣẹ́kùnrin yìí wá páàkì mọ́tò ní ojú títì lójijì ní àwọn ọmọ kékeré méjì yìí bí ìránṣẹ́kùnrin yìí ṣe ṣílẹ̀kùn ni wọ́n sáré wọnú mọ́tò náà mo tún wá béèrè síwájú sí pé kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ gangan ẹ̀mí wá ń sọ fún mi wípé àwọn ọmọ méjì yìí ni àwọn ọmọ tí a fẹ́ fi ta ìdílé yìí lọ́rẹ bí mo ṣe rí nìyẹn bàbá. Mm, mm, mm, ẹ̀mí ń bẹ lọ́dọ̀ àwọn tó ń lò ó. àfà. salaam aleykum sheu. kí ni nǹkan tẹ́ ẹ lò lójú ìsábì ohun tí ìsáàbì yìí ń wí ni wípé ìbejì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ń bọ̀ wá fún àwọn ìránṣẹ́ yìí ní àìpẹ́ dẹ̀ ni. Allahu Akbar hmm, Allahu Akbar. Hmm, hmm. ẹ̀mí o. àdàbà mímọ́. ẹ̀mí o àdàbà mímọ́ níbo lójú àwọn ọkọ̀ wá fún mi lágbára ẹ̀mí o àdàbà mímọ́ ẹ̀mí o àdàbà mímọ́ hmm, jésù jésù jésù ìjèjì wọn gbẹ́ nìkan mọ́ adìẹ fún táwọn òun yìnbó níjọ́ tí wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé ayé wá yẹ táwọn òun òyìnbó tán ire gbogbo náà ní èjìgbèdè méjì meji lẹ́yẹlé bímọ rẹ̀ ẹ wá wá bá wa lárú ṣẹ́gun àrùṣẹ́gun là wá wà hmm. ẹ pẹ̀lẹ́. ẹ sọ. ǹjẹ́ ní ẹgbàá olúwa gbọ́ bí. bẹ́ẹ̀ni. ohun tí olúwa ń kọ́ sí wa fún yín ni pé wọ́n ta yín lọ́rẹ ọmọ ìbejì láìpẹ́. ṣùgbọ́n ṣé ẹ ó lè dúpẹ́ lọ́wọ́ olúwa nínú ìjọ wa ń bí ẹ ó ra kùránì bí agbára yín bá ṣe ká ó lè jẹ́ pálí méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá àbí ẹyọ kan kí wọ́n kó dà sínú mọ́ṣáláṣí ẹ wá ra bíbélì ẹ lè kó wá sínú ìjọ wa ń bí ẹ̀sìn tẹ́yìn náà bá ń sìn kò burú kẹ́kọ̀ọ́ dúpẹ́ fún olúwa ni ẹ lè ṣe lọ́dọ̀ yín tó bá ṣe pé kìrìsìtẹ́nì nìyí ẹ ó ra bíbélì ẹ lè kó sí chọ́ọ̀chì lọ́dọ̀ yín bẹ̀. tó bá ṣe pé mùsùlùmí ni kí ẹ ra kùránì kẹ́ ẹ pín sí mọ́ṣáláṣí lọ́dọ̀ yín bẹ̀ ṣùgbọ́n méjì lẹ́ ó ra èyí tẹ́yìn bá ń sìn ní ẹjọ́ wà lọ́dọ̀ yín èyí tó bá kù ẹ wá sọ́dọ̀ wa a ó wá ṣe ìpèsè agádágodo gba adíá fún aláwùsá tí fojoojúmọ́ ayé ṣe ohun dídùn tí òfésù jẹ́ ẹbọ èṣù lọ́ràn ẹ̀bá jẹ́ arúgbó fésù kọ́ mọ́ ń lọ ẹbọ èṣù lọ́ràn ẹ ó ra àkẹ́ ẹran ṣe ń gbọ́ abo ẹran hmm, ewúrẹ́ ńlá àkẹ́ ẹ ó ra garawa epo kan ẹ ó ra ìyẹlé funfun méje àwọn nǹkan yòókù ẹ ó kàn mọ owó díẹ̀ wà tá a fi ṣe àwọn nǹkan yòókù a ó ṣe ìpèsè nítorí àwọn ọmọ yín ẹ kí a gbàdúrà. ìwọ ọlọ́run mi ìwọ tó pè mí kí n wá gbọ́dọ̀ àwọn ọmọ rẹ bàbá gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ àwọn. إنما أمره إذا أراد شيئا يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. gbàdúrà wọn. rí arábìnrin nì tẹ́ mẹ́jọ rẹ̀ wá bá wa tẹ́ ló ń wo ẹ̀yin kó jẹ́ pọ́kọ rẹ̀ lẹ́yìn ọmọ fẹ́ ọ̀rọ̀ wà lórí ẹ̀ ọ̀rọ̀ nì náà ni wípé ṣe ń gbọ́rọ̀ dáadáa ìfẹ́ tí ń bẹ láàrin arábìnrin yìí pẹ̀lú ọkọ rẹ̀ ìfẹ́ ìjìnlẹ̀ ni ìfẹ́ tọ́lọ́wọ́n bá lọ́wọ́ sí gangan ni tó bá wá pé ẹ fẹ́ fẹ́ ọkùnrin yìí àfi kẹ́ ya wọn àti ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ bá sì ya ọkọ àti ìyàwó yìí àfi kẹ́ mú obìnrin wá sọ́dọ̀ wa ara yìí. kí ni wá ìyẹn máa le díẹ̀ o. kí ló dé tí o lè obìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ ó ní ìṣòro táwọn èèyàn ń pè ní ọkọ ọ̀run fún. ẹ jáná bàbá. ah bàbá mi orí mi rèé o orí dorí ogbó orí dorí àtọ́ ó ní ìṣòro iṣẹ́. ó tó ni iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀. Hey, eh, eh, hey, eh, hey, hey, hey. nǹkan wọ̀nyí náà ti tó ó ti tó láti mú èèyàn débí ẹ̀yin ẹ̀ kàn sọ fún pé ẹ ti ní ibi tí bùkátà rẹ̀ á ti bíyà ṣe ti bọ́ ẹ lè ṣe yìí ẹ kúnlẹ̀ kí a gbàdúrà ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ogun kan tẹ̀lé yín débi ó ń jà yín gidi ẹ ò máa láàlá olúwa o ìránṣẹ́ rẹ ó ń gbọ́ olúwa mi máa gbé ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ hmm, olúwa mi ẹ ò máa láàlà bíi pé ẹ ń bá irin jà hmm, bíi pé ọkọ fẹ́ dànù. ah òótọ́ ni bàbá. ẹ ó bọ ògùn o lákàáyé ẹjọ máa àjọlùwà rẹ gbọ́ òtútù tí kọlà rẹ̀ lébè lákàáyé pọkàn sójú iná ọgbàyàwó ẹsẹ̀yìn àrò ògùn o níjà o lè. ẹ bọ̀ fún abẹ́ ẹni bọ̀. Ah, màá bọ̀. ògùn fúnkẹ́. ògùn fúnkẹ́. Ah, ògúnfúnkẹ́. alàgbà. ajá sẹ́límọ́ ńkọ́. ó ń bẹnu yẹ̀wò. ẹ ọmọ obìnrin yìí lọ àwọn nǹkan tí ẹ ń fi bọ̀gún ẹ ká kẹ ọ bọ̀gún fún ẹ pa àwọn ọkùnrin ẹ bọ̀gún ẹ bọ̀gún. tẹ̀bá ń gbọ́ ayé mọ́ ti wá lùgbó ọlọ́kà ayé mọ́ ti wá lùgbó kógún má ṣe bá wa o kógun má ṣe bá wa jà lákàyè mọ́ tiwa lúgbọ́ lákàyè mọ́ tiwa kógun ah, ẹtú ẹtú wà wá jà o kógun má ṣe bá wa jà lákàyè máa mú ọ lọ mo fẹ́ yálé ogún ogún lẹ̀já sékìlẹ̀ ara àjámọ̀ ọmọ àsùnkú gbèdéde níbo ogún ara alágbẹ̀dẹ àtàwọn alágbẹ̀dẹ abẹ mú sékìlẹ̀ sékìlẹ̀ lẹ́mọ̀ ọ̀rọ̀ ọbẹ̀ ẹ̀dẹ ní kúkú olùmọ̀kì bàbá èyí Muhammad rasulillah lọ́sọ̀rọ̀ gbọ́dọ̀ wà lọ. ilé mẹ́rìndínlógún apá ọ̀tún ilé mẹ́rìndínlógún apá òsì àtiwájú àtẹ̀yìn kí ṣèṣeré kó ṣe tiyín pa àṣẹ́gun ọ̀rẹ́ mi ọwọ́ ẹ ti dẹ. ló ṣẹlẹ̀. Ah, ìyàwó tuntun tó ṣẹ̀ṣẹ̀ mú yẹn tí wà á tiẹ̀ ní nǹkan pọ̀ yẹn ògo pọ̀ lára ẹ̀ tó bá léèyàn ológo ògo kankọ́ọ̀kì ògo tírítírílà nìkan ò lè wọ́ tán hmm, ah, wọ́n tún wá lọ́mọ tó máa bí ó pọ̀ hmm. sínú ayé hmm. eh, tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ ìlú tún lógo. Eh, kí ló wáá ṣẹlẹ̀ kí ni ti eh. oníkálukú pẹ̀lú tiẹ̀ di o ọ̀rẹ́ mi èmi náà ti wá fẹ́ mi béèrè mo ti fẹ́ mi darí sí mo rí i pé nínú ọmọ mẹ́jọ tó fẹ́ bí ó ti gba mẹ́ta ń bẹ̀ ẹ̀. kí ló kàn yàn. ó tún fi ṣagbára ni. ó yẹ bó ṣe wà nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ ogun ló tún ti gbà lára òun fúnra ara ẹ̀ níbi ìbàjọṣepọ̀ tó wà láàrin wa àti ẹ̀. kí wàá ní ti yín bẹ̀ èwo ló kàn yín kí ẹ jọ ibi tẹ́ ẹ̀ ń lọ ní kẹjẹ́ kí n mọ̀. ọ̀ṣẹ́ ọ̀rẹ́ mi mo wá bá ẹ̀ ni mo ó mọ̀ pé nínú ẹ̀mí gbọ́rọ̀gbọ́rọ̀ báyìí nípò ju tèmi lọ. bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí wípé gbogbo nǹkan tí mo bá fẹ́ wà dọ́dọ̀ ẹ̀ ó yẹ kó ṣe fún mi. ọ̀rẹ́ mi wo yá mi lọ́mọ obìnrin ìyàwó ẹ̀ bí o ti ẹ̀jọ̀ ẹ̀mẹ́ta lọ kémi àti ẹ̀jọ̀ lájọṣepọ̀. Ah, ah, oh. ah, rárá má ṣe bẹ́ẹ̀ jẹ́ kémi náà gùn nínú ẹ̀mí jẹ́ kí n pọ̀ sí nínú ẹ̀mí ọ̀rẹ́ mi. rárá rárá jẹ́ n fi gba ojú tó lè tèmi náà. rárá rárá o mi ìbáyọ̀ fi ṣeré rárá ìyàwó mi alágbára lèmi èèyàn kì í gba aya alágbára mi ti ẹ̀ lè báyàn fi aya mi ṣeré rárá ìyàwó mi awẹ́lẹ́wà mi tó dúore tó sọ̀ngún kí wọ́n ayé ẹ̀ níyàwó tó bá bá nǹkan mi ìwà ńjọ́ mi mo lè gbà fún ẹ ṣoré lè tó bá wáyé rárá o mi ò lè ṣe fún ẹ ọ̀rẹ́ mi ogun <laughs> tá a sọ yóò pọ̀ ó tó pín o ojú ọ̀run tó dẹ̀ ń wò tó ẹyẹ fún láì farakanra ogun yìí pọ̀ jẹ́ kémi náà rí bẹ́ẹ̀ kí n fọra yọ lánàá tiẹ̀ ṣàánú mi ọ̀rẹ́ mi ṣàánú ah, mi. ó jẹ́wọ́ ni o ó jẹ́wọ́ ni o torí wọn náà ti dá mi síwájú tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni ó di dandan kó tẹ́lẹ̀ tútù ọ̀ṣẹ́ hmm? toró ti ṣe bẹ́ẹ̀ fún mi rí hmm. wọn náà ti yá mi níyàwó ẹ̀ rí bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ pé ìyàwó tó yá mi gbà náà kò sógo lára ẹ̀. àmúrà àlè àlẹ̀ kù ń bẹ. Hmm, àrìnrìn àrẹ̀ tí ò wúlò wò ah. máa yá ẹ eh. máa yá ẹ máa yá ẹ máa yá ẹ hmm. ṣùgbọ́n ẹ̀ẹ̀mejì péré ni. Ah, díẹ̀ náà tó nù nǹkan ní nǹkan ẹ̀ẹ̀mejì hmm. péré ẹ ó ti yá ẹjọ́ ọ̀rẹ́ mi jẹ́ ká bẹ̀rẹ̀ lálẹ́ yìí jẹ́ kí n tètè lọ tún sí pọ̀pọ̀pọ̀ ah, ara mi ti kú nínú ẹ̀mí mi ò ríbi tí mo fẹ́ dà sí àfi lọ ṣe lálẹ́ yìí ara ẹ̀ ti kú. ó ti kú nǹkan ó ti kú ó ti kú nǹkan ó ti kú ṣàánú mi ọ̀rẹ́ mi. ó ti gbọ́ pẹ̀lẹ́ wálé. ayé àkàmọ́ra la mi gbé àwọn ẹni bí wọ́n rìn kiri àmọ̀tẹ́kùn ni wọ́n wọ́n wẹ́ni tí wọ́n ó wájẹ́ ìkòkò ni wọ́n ẹni tí wọ́n ò bá jẹ ṣáàmì o ṣáàmì o Èdùmàrè ṣáàmì o kábíyèsí mi o káyé mi má bàjẹ́ o. láyé mi máa dojúrú láyé mi máa bàjẹ́ o. Eh odò tẹ́ má ti wẹ̀ ló wà ń bẹ̀ yẹn so ẹ má dẹ̀ gbàgbé gbogbo prayer point tó lùsọ fún yín wọ́n ṣe ní kẹ́ ẹ ṣe náà ní kẹ́ ẹ ṣe ṣe kẹ́ ẹ gba gbogbo àdúrà yẹn ẹ má gbàgbé nǹkan tó sọ fún yín o pé gbogbo nǹkan tó wà lára yín ẹ máa bọ̀ ó ti yé yín títí kan yẹ́rìn kékeré àti ńlá tẹ lò ṣé ẹ̀ mú fún yín dání ṣá so ó yẹ lọ ẹ lọ wẹ̀ èmi á lọ bá yín káṣọ mi wà tẹ máa wọ̀ tẹ bá ṣe tán ẹ lọ ra ń bẹ̀ yẹn. àfihàn bóyá jáde jáde o torí pé àgọ́ ara mi kì í ṣe ibùgbé rẹ kì í ṣe ibùgbé rẹ ṣọ́ mi o ṣọ́ mi o Èdùmàrè ṣọ́ mi o kábíyèsí ṣọ́ o ayé tó tó ayé àkàmọ́ra o ènìyàn máa burú láyé yìí o àmọ́ ìṣẹ̀lẹ̀ tí ó ga ju ẹ̀mí mi Èdùmàrè má ṣe gbé kò mí níwájú ìrírí ìrírí ìrírí oríṣiríṣi ìrírí tí ó ṣe ní ní kàyéfì ń bẹ láyé ìrírí ìrírí ìrírí oríṣiríṣi ìrírí tí ó ṣe ní ní kàyéfì ń bẹ láyé ayé yìí màmá ti ń dògbò ayé yìí o ó ti ń dògbò ayé yìí màmá ti ń dògbò oríṣiríṣi ohun àlọ́ ṣẹlẹ̀. ọ̀rẹ́ torí kú jẹ́wọ́ ni o mo ti ní mi ò lọ sílé alájò kankan mọ́ rárá ó ti sú mi mo ò fẹ́ lọ anywhere mọ́. ṣó mo nǹkan èmi fẹ́ kó máa wo positive side mi because everything ma wà alright sórí ah, bàbá tọ́jú ẹ̀ fún mi yìí wọ́n ní baba, yìí gbóná wọ́n ní kò sí nǹkan tí ó lè tù wọ́n má wọrí wọ́n ṣàfọkàn ìbalẹ̀. Ah. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí láti bí oṣù mẹ́fà tí nǹkan tá à ń sọ yìí ti ń ṣẹlẹ̀ ṣó mọ iye ọ̀dọ́ adáhùn ṣe tá a ti dé ni bá a ṣe ń lọlé pásítọ̀ là ń lọlé àáfà là ń lọlé oníṣègùn tó ń gbowó tán ní mélèé wàá mú tán wọ ó ti sú mi tílẹ̀ bá máa ṣú báyìí àyà mi máa máa já láti sú ni mo máa jókòó síta pé wo mo ò tiẹ̀ fẹ́ mo ò fẹ́ kó ń kún mi torí kí n tó dijú pẹ́ báyìí eléyìí tún ti yọjú sí mi iṣẹ́ tọkọ mi ò ṣe mí gan ló máa ń ṣe mí ó ti sú mi. òun ní jẹ́ kó sú ẹ náà òun ní jẹ́ kó sú ẹ ni ṣọwárí ibi tá à ń lọ yìí má worry final destination i pray ah má worry sẹ mi mo fi mo ń aṣọ ẹ final destination là ń lọ yìí ah everything is going to be okay. mo pray o because kò gbọ́dọ̀ máa continue báyìí. it will not kò ní continue má worry mo ti ẹ̀wò kó ṣó yẹ kí ó yẹ kó jẹ́ mi ní wẹ́lẹ́ máa ṣẹlẹ̀ sí. àti rí solution. arábìnrin ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ èyí tẹ́ ẹ rò wípé ọkọ̀ ọ̀run ló ń bá yín ní àjọṣepọ̀ ọkọ̀ ọ̀run kọ́ o. ẹ wo ọkọ ọ̀run ni ní gbogbo ìgbà tí n bá ti sùn ló máa ń yọ sí mi tó máa ń bá mi lájọṣepọ̀ lójú ọ̀run tí n bá dẹ̀ máa jí báyìí gbogbo ara mi máa tutù ni. <laughs> àlàyé tí ẹlẹ́mìí ń ṣe fún yín kò yé yín dáadáa àmọ́ kì í ṣe pé ọkọ ọ̀run ló ń yọ yín lẹ́nu. kí wàá ló ń dà mí láàmú. ẹ fẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni. <laughs> Ese baba, bàbá ẹ ṣé arábìnrin ẹ pẹ̀lẹ́ obìnrin kan wá sọ̀dọ̀ wa níhìn yìí ó ṣàlàyé irúfẹ́ ohun tí ẹ sọ yìí ó lóun lọkọ ọ̀run ó ní ọkọ ọ̀run òun máa ń gba àwọ̀ bàbá òun wọ̀ bàbá òun tó ti kú ó máa ń wá ń bá òun láṣepọ̀ kí ọ̀rọ̀ tó sọ fún mi tèmi fẹ́ sọ fún yìí kó bàa lè yé yín dáadáa mo fẹ́ gbé yín sínú. No arábìnrin ká gbà pé ẹ̀yin ni obìnrin ó sọ fún mi wípé Ah, kò tiẹ̀ fi taratara yé mi o bàbá ẹ̀ ló ń rí lójú àlà. bẹ́ẹ̀ ni ó tó rú ìyàn lójú ilé ayé tá à ń gbé yìí ibi ìrújú ni ẹlẹ́dàá tó dá ayé nìkan ló lè ṣàlàyé báyé ti rí ẹlẹ́mìí sọ fún yín lẹ́ẹ̀kan pé kì í ṣe ọkọ ọ̀run ló ń yọ yín lẹ́nu ṣe rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì tún kọ́ nítorí pé tiyín ó ní bá ó ní bó ṣe jẹ́ ọ̀rọ̀ arábìnrin tá a sọ tán ní ìsìn tó ní ọkọ ọ̀run máa ń gba àwọ̀ bàbá òun wá ibi àwòrán bàbá rẹ̀ tó wà nù ilé ni àlìjànú tó ń bá àṣàṣepọ̀ wà ṣe rí àwa nìkan kọ́ ni ẹlẹ́dàá àwọn onímọ̀ pé ẹlẹ́dàá eighteen thousand creatures nínú eighteen thousand yẹn ìran kankan ọ̀kan ni wọ́n ìran àwọn white cats tó ní ṣe pẹ̀lú lion tiger nkankan ọ̀kan ni wọ́n wild dogs ọ̀kan ni wọ́n nínú àwọn ẹ̀dá tí ẹlẹ́dàá wa dá yìí a ní àwọn angels màláíkà a ní àwọn jínù àwọn àlùjọ̀nú àwa ní àwa èèyàn tí olúwa fẹ́ràn tó bẹ́ẹ̀ gẹ́ tó fi wá sí àyè tá a wà yìí àwọn wo là ń pè ní àlùjọ̀nú orúkọ wọn gangan ni aljan gàgá ntí ó boni lójú tí a kò lè rí nínú ayé táwa ń gbé yìí àwọn náà ń gbé ayé tiwọn níbẹ̀ àwọn lè wọnú ayé tiwa wá àwa ò lè wọnú ayé tiwọn lọ tí wọ́n bá léèyàn fẹ́ ṣẹ́ṣẹ́ owó àwọn tó máa ń ṣẹ́ṣẹ́ owó ìmọ̀ àwọn àlùjọ̀nú ni wọ́n ń bẹ ọ̀wẹ̀ ni tó bá léèyàn ṣaàgùn ọ̀wẹ̀ ni ìmọ̀ àwọn àlùjọ̀nú ni ẹ̀ ń gbọ́ àbẹ́ sùn ṣé wá rí àwọn àlìjọ̀nú yìí ẹ ní ìhà ọ̀dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n bá wọ inú ilé wọn lẹ́yìn tí wọ́n ti jáde mùsùlùmí á fi ẹsẹ̀ ọ̀tún wọ inú ilé rẹ̀ á wá sálámù sálámù aleikum ilé tó ti pa ó túmọ̀ sí pé tó bá sálámù àwọn áńgẹ́lì ọlọ́run àwọn màláíkà wọ́n á dá lóhùn sálámù àwọn ìran àwọn àjọ̀nú á wá nílé ẹlòmíì lè ṣe bísímìlà ní orúkọ ọlọ́run a ṣe fourteen àwọn àjànú á sá kúrò nílé níbo ni àwọn àjànú yìí ń gbé nígbà tá a sọ pé wọ́n ń ṣayé nínú ayé tiwa yìí àwa ò lè rí wọn wọ́n ń rí àwa àjànú ń gbé inú atẹ́gùn wọ́n ń gbé inú ibùdó wọ́n ń gbé inú òru wọ́n máa ń gbé ibi ẹ̀gbin toilet tí àwọn mùsùlùmí yìí náà tí wọ́n bá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ wọ́n á fi ẹsẹ̀ òsì wọlé ó ní àdúrà tán máa ń ṣe aláhùnmí ní ọ̀húnṣubíkà mi náà kúrú sí wálé àbáyísí wà mí náà ṣe ìtánì rọ̀jìm. wọ́n á sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ jáde wọ́n á gbé ẹsẹ̀ ọ̀tún jáde wọ́n á sọ pé gòfòrò ànákà àwọn mùsùlùmí àwọn àlìjànú máa ń rọ kiri ká wọ́n máa ń dúró ní igun ilé lẹ́bàá ògiri tí ẹ bá ń fi mírọ̀ tó ti fọ́ sínú ilé wọ́n lè dúró ń bẹ̀ irú dígí bẹ́ẹ̀ ó máa ń gbé àwọn ẹ̀mí kan pamọ́ sára láti bí àwòrán àwọn àjọ̀nú lè dùn bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ púpọ̀ wọ́n ní ẹ má ya ère gẹ́gẹ́ bíbélì ti sọ wípé ìwọ kò gbọdọ̀ ya ère kéré fún ara rẹ ní orí ilẹ̀ ní abẹ́ omi ní inú ibùdó àwọn nǹkan tó jẹ́ abẹ̀mí wípé kó má yà wọ́n ọ̀rọ̀ tá a sọ yìí àlìjànú kan ló wà nínú àwòrán bàbá rẹ̀ àlìjànú yẹn ló máa ń jáde wá gbé àwọ̀ bàbá rẹ̀ wọ̀ á dẹ̀ sà ṣé àlùjọ̀nù ló wá ń bèmí náà ní àjọṣepọ̀ ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì tún kọ́ sórí ọkọ ọ̀run tó sọ pé ń bẹ́ẹ̀ ṣàṣepọ̀ yẹn bẹ́ẹ̀ lórí òun wá ní kí ìṣọkọ ọ̀run pálíjọ̀nù ni ntí ẹlẹ́mìí sọ bẹ́ẹ̀ náà ló tún rí nítorí pé títí ẹ ò bó ṣe jẹ́ ní ìgbà míì àwọn àlejòónú yìí wọ́n pọ̀ káàkiri ayé táwa ń gbénu rẹ̀ wọ́n sì máa ń ṣeré wá ayé tiwa ọmọbìnrin míì àlejòónú á rí a bá pín òpóun lọ́kọ rẹ̀ á sì fẹ́ àlejòónú bíi bá a ṣe máa ń toast ara wa àlejòónú ti toast ẹ̀ ó sì ń ṣọkọ ẹ̀ àbí ẹ ò gbọ́ tí wọ́n máa ń sọ pé kí aláboyún má rìn lọ́sàn kí aláboyún má rìn lóru nítorí pé àwọn èèyàn kan wọnú aláboyún oyún tí aláboyún dì kiri yẹn àwọn ẹ̀mí kan wọbẹ̀ àwọn ẹ̀mí wo ni àwọn àjọ̀nú ló máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n á fẹ́ ọmọbìnrin látìgbà tí wọn ò tí ì bí tí irúfẹ́ ọmọbìnrin bẹ́ẹ̀ bá wá ń dàgbà ó lè má lórí ọkùnrin tàbí kó má bọkùnrin míì dúró nítorí pé ó ti lọ́kọ ńbì kan tẹ́lẹ̀ ẹlòmíì àṣegbéyàwó láyé yìí kò ní bímọ nítorí pé ó ti bímọ bíi mẹ́jọ síbòmíì títí ẹ tí ẹlẹ́mìí wá sọ gangan rèé àwọn ẹni òkùnkùn kan wà wọ́n wà ní obìnrin nínú ayé níhìnyí nínú ẹgbẹ́ wọn ọkùnrin náà wọn irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ tó bá rí obìnrin tó wù wọ́n wọ́n wá fẹ́ wọ́n máa bá a láṣepọ̀ àjọṣepọ̀ tí wọ́n bá níyìí á máa gba nǹkan rẹ̀ dànù lọ́wọ́ ẹni tí wọ́n bá ṣàṣepọ̀ yìí bí kò ṣiṣẹ́ ṣiṣẹ́ kó má lákòjọ́ kó má ní promotion kó má rọkọ fẹ́ kó má bímọ láyé kí wá làwọn ń gbà lórí ẹ̀ àwọn fi ń score point lọ́dọ̀ tiwọn wọ́n fi ń ní tí àwọn mùsùlùmí ń pè ní dẹ́rẹ́jà wọ́n fi ń gun àkàbà ibi gíga nínú ẹgbẹ́ òkùnkùn tiwọn irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ tó ń rí yẹn àlìjọ̀nú làwọn náà ń lò tí wọ́n ń rán wa. nínú ìṣẹ̀ṣe lọ́dọ̀ wa níhìn Olódùmarè dá Ọbàtálá ó rán oníṣẹ́ ó fún un lágbára olódùmarè dá ògún ó rán oníṣẹ́ ó fún ògún lágbára ó dùn wá padà lọ bá olódùmarè ó ní olódùmarè ọba wa ẹ rán ọbàtálá níṣẹ́ ẹ fún ọbàtálá lágbára ẹ rán ògún níṣẹ́ ẹ fún lágbára kí ló dé tẹ́ fún èmi odù lágbára olódùmarè bá fún odù ní ojú ṣé ń gbọ́ abẹ́ sùn ojú tá a fi ń rínú ojú tá a fi ń ròde ojú tá a fi rí ọmọ nínú aláboyún obìnrin ló dù obìnrin làgbàlagbà ìyẹn ń gbà míì nínú ẹ̀mí làwọn èèyàn máa ń pè ní àjẹ́ <laughs> ìyá mi àjẹ́ bàbá mi àjẹ́ èmi gan kì í ṣe kékeré ẹlẹ́yẹ àwọn èèyàn wọ̀nyí wọ́n á wo inú aláboyún báyìí wọ́n á dẹ̀ rí ọmọ tó ń bẹ́nu ẹ̀ wọ́n á wo inú ìfun àti ẹ̀dọ̀ bó ṣe ń rìn ohun tí ó jẹ wọ́n lójú inú ojú ni odù ní arábìnrin kan tó nífẹ̀ẹ́ sí bó ṣe rí arábìnrin kan tó jẹ́ obìnrin nínú ayé tiwa níhìn ṣùgbọ́n tó wà nínú ẹgbẹ́ ńlá níbi tó ti ń jẹ́ ọkùnrin tó ní ìpínwùn pẹ̀lú àlìjọ̀nù ló bẹ ọ̀wẹ̀ àlìjọ̀nù tó ń bá ẹ ṣàṣepọ̀ ah. ní ìgbà tí wọ́sọpọ̀ kọ ọ̀run ń bá ẹ ṣàṣepọ̀ ó sì wí o ní ìgbà tí ẹlẹ́mi sọ pé kì í ṣe ọkọ ọ̀run wípé àlìjọ̀nù ni òun náà sì wí àlìjọ̀nù níbìkan náà ni ọkọ ọ̀run níbòmíràn ṣé ọ̀rọ̀ yẹn ń yé yín. Ah mo ń grab díẹ̀díẹ̀. olúwa ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Mm, mm. a sọ fún ẹ lẹ́ẹ̀kan pé títí ẹ ní bó ṣe jẹ́ ní ìlú ọkọ rẹ tó lọ ibẹ̀ ló ti lùgbàdì obìnrin àbàràpá tó ń ṣe bí ọkùnrin ní ayé tiwọn lọ́hùn. Ah! mo fẹ́ rí yín. kárìíra kátẹ̀ arábìnrin ẹ jókòó dé mi mò ń bọ̀ ṣé ẹ gba olúwa gbọ́ ọ̀rọ̀ yín á níyànjú mò ń bọ̀. mò ń bọ̀ ọ̀rọ̀ bàbá ọ̀pọ̀ nǹkan tèmi àti yín jọ sọ̀rọ̀ ọ̀pọ̀ nǹkan tèmi ṣe ṣe bí kí n lè gba ọkọ ẹ̀ ni mo ṣe mú wá síbí báyìí ogun ayé ẹ̀ lè bẹ̀rẹ̀ sí nínà kalẹ̀ tẹ́ fẹ́ yanjú yìí. ṣé o fẹ́ lọ́kọ ọkọ tó máa tọ́jú ẹ̀ ṣé o fẹ́ ní. orí ńlá kan ń tọ́ ẹ bọ̀ ẹlẹ́dàá máa yanjú ọ̀rọ̀ tiẹ̀ náà ṣùgbọ́n ṣorí tọ̀rọ̀ ọmọbìnrin ọ̀rẹ́ yìí ẹlẹ́dàá fẹ́ kí èmi àti ẹ̀ ó fẹ́ gba ara wa méjèèjì yanjú ọ̀rọ̀ ẹ̀ náà. má dánwò má dánwò igi aka kò ṣe fi wé ẹran ká bẹ́ẹ̀ mọ̀ká bá ń bá ìjànàmọ̀ká sọ̀rọ̀ tí ò bá gbọ́ játijàti ni ó gbẹ̀yìn ẹ̀. ẹ̀ka ni mọ́ta ló ń pè mí. Yeah. Mm. ṣó mọ̀ wípé ẹni tó bá mu àti sókùn òun ló mọ̀ tú ohun tó fẹ́ dáwọ́ lẹ́yìn ìrandíran àjẹ ìyá lọ́jà àyà. ẹ wọ ìyá ìpanu ẹ mọ ẹlọmọ ní ìjògbó ọlọmọ ní ìjògbó ajagunà jagunà ní ìjálẹ kọkọọkọ àwọn ọlọjà àlùpọ̀ òròpò tí sáwọ yìí ságbọ́ wọ́n dẹ́ balùbalù ẹ̀tí wọ́n lẹ́yìn àwọn ti bàjẹ́ tán ẹni táwọn máa bayé ẹ̀jẹ̀ làwọn wá kiri. wọ́n lẹ́ẹ̀ ní ráyè tèmi bàjẹ́ ẹfun ní bayé osùn jẹ́ osùn ní bayé ẹfun jẹ́ àtẹfun àtosùn èédú ló bayé wọn jẹ́ papọ̀ a sì ti kọ́ nínú ìwé bíbélì mi máa wá mi wí pé. àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bọ́jọ́ sákúrò ní ibi kọ́lọ́ fi wọn wọ́n máa tẹ skutu mọ́wàá láǹkọ̀ tó o bá náà lè jàbí ogún láti fi ṣẹ́gun àwọn tí ò lè jà bí ogún rántí àwa ta lè jà ju ogún lọ ìránṣẹ́ Elédùmarè làwa. ìránṣẹ́ Elédùmarè lèmi náà èmi kì í ṣe ìkà bí ìwọ ìyá yìí. ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ àráyé ẹ yí padà onídàájọ́ ayé ń bọ̀ o tí ó béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ báwo ló ṣe ṣe sí ìgbésí ayé o. تبت يدا بلابي وتبا ما أغنى لي ماله وما كسب سيصل نارا ذات لابي وعملت وما يتلى تابي في جدي أبل من مساد إلى إلى إلى إلى إلى لو بكتا يسي igbó ni kétí yín ilẹ̀ ní bàràlù òjò lọ́rọ́ náà mú kí òjò lọ́rọ́ tọ̀ múlẹ̀ ọjọ́ àkèrèjú kọ bá kẹlẹ̀ ọjọ́ bẹ́ẹ̀. ẹ̀yin ka wọn wọ̀nyí ò bá dúró kó rí bí ọlọ́run ṣe jù ẹ lọ sí ẹ̀ ń ṣèkà ìrònú tọ́lọ́run the I am that I am ọba tó jẹ́ èmi ni èmi ni má ṣe bẹ̀rù ọba tó ń gbé inú wúndí aṣọlá ògbẹ́nu adélẹ́bọ̀ ṣògo ènìyàn lásán ni ìwọ ṣe ẹ ronú yín kẹ́ pìwàdà ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ àráyé ẹ yí padà. ẹ má bẹ̀rù ọmọ tó dé. ẹ fi ọkàn ara yín balẹ̀ ọmọ tó dé láìpẹ́ yìí nǹkan tí mò ń wò ní ojú ìsáàbì bàbá onípẹ́ débi tábà máa fi rí ìṣẹ́jú mélòó kan sí wọn á dé àárín wa bí. ìrànmẹ́yẹ ní mú mi ṣàlàsọ lò ìrìn fúfú lẹ̀lẹ̀ ní ìṣojú ọ̀run rọ̀bì ọ̀rọ̀ ìgbàgbọ́n ọdún ìgbẹ́ ìró lẹ́bífà fẹ́niyé lọ́sàájò tí ó bọ̀ ádífà fẹ́niyé lọ́sàájò tí ó ní dé ẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ lẹ ẹ pẹ̀lẹ́ ẹ aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya. aleluya ẹ ṣe alihamudulilayi káfí rọ́bì làálàmì náà kàn ṣe kọkàn láì alihamudulilayi alihamudulilayi. alihamudulilayi alihamudulilayi alihamudulilayi alihamudulilayi. alihamudulilayi alihamudulilayi alihamudulilayi alihamudulilayi alihamudulilayi rọ́bì làálàmì náà. gbogbo mọ́ríwò ẹ̀ ǹlẹ́ o ẹ̀ àtòtò àtòtò ẹ̀ bójú ń rọ̀ ẹyẹ oko wọn èéké ẹyẹ kẹyẹ mọ kémọ ẹyẹ àgbà ló fẹ́ gbòde àti ìrọ̀rùn àkàrà ó dúró gúnugún tòkí adíá fún olómi tútù o ifá ò nípo olómi tútù kọ́mọ kò pa. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ dúpẹ́ yìí ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín mo sọ fún yín pé ọ̀rọ̀ tiyín ò ní bó ṣe jẹ́ mo sọ fún yín pé ìyá yẹn ó ń fi yín gba ipò nínú ẹgbẹ́ wọn ó ń bẹ àlìjọ̀nú lọ́wọ́ ẹ̀ sí yín <laughs> nígbà tí èmi àti ọ̀rẹ́ yín sọ̀rọ̀ ń ta ọ̀rẹ́ yín mọ bí eh, iṣẹ́ ọlọ́run ṣe ṣẹlẹ̀ tí mi ò ṣe sí ń bẹ̀ wọ́n. bó ṣe pori yín náà ló pori ìpinnu náà ìyá yìí ò fẹ́ kẹ́ rí ìdáǹdè kò fẹ́ kí ẹ rí ọ̀nà àbáyọ sí ogun ayé yín ìyá yẹn wá ń pè yín ó ń pe orí yín mo wá lọ sí ibẹ̀ nípa àṣẹ olódùmarè ọba ọ̀gá ògo mo pa lẹ́nu mọ́ ṣé ẹ rí ìyá tí mo sọ fún yín pé wọ́n ń ṣọkùnrin ṣobìnrin wọ́n ti wà lórí ìdùbúlẹ̀ ẹ̀sán báyìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ ìyá tí mo sọ. mo ti mọ̀. tẹ́ ẹ bá wá padà sílùú ọkọ yín ẹ má lọ bẹ̀ náà wò ó. olóhùn ṣẹ́. ogun tó ti ṣẹ́ ṣé ẹ ò fẹ́ kó gbérí mọ́. kò ní gbérí mọ́. ẹ má bẹ ìyá yẹn wò ó àlàáfíà fún yín. ẹ ẹyin èmi àti yín sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan kí n tó kúrò lọ́dọ̀ yín ọ̀rọ̀ yìí tèmi àti yín jọ sọ pátì yẹn ṣé ẹ rántí <laughs> ẹ filẹ̀ kó lọ bẹ́ẹ̀ ohun tí a mú mi rí ni wípé ẹlẹ́dàá ó pèsè tìyín fún yín láìpẹ́ yìí ṣe rí nítorí pé ẹlẹ́dàá fẹ́ tún ọ̀rọ̀ ẹnìyẹn hmm. ẹlẹ́dàá fẹ́ tún ọ̀rọ̀ ẹ̀ ṣe. Mm òun ni ẹlẹ́dàá ṣe lò yín kẹ́yìn ó sọ̀rọ̀ rẹ̀ ṣe rí ó dàbí pé ẹ̀yin ó fẹ́ forí sọ àpáta ló máa jẹ́ o tẹ́ ò bá jẹ́ kó dúró bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé tẹ́yin bá forí sọ àpáta nǹkan tó máa tibẹ̀ jáde ò ní dà hmm, àmì ẹ̀yin náà tẹ́ bá fẹ́ kí ọlọ́run ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún yín kọ́rọ̀ yín ó níyànjú ẹ má lára kí ni mo sọ fún yín kí n má ṣe ìlara. ẹ kúnlẹ̀ kí a gba àdúrà. àlejò tí n kò fẹ́ tí n kò fojú rí ṣùgbọ́n tó fẹ́ máa bá mi gbé tipátipá ó alele. fi ìṣara ṣe nǹkan tó tó báyìí. ó ṣe o ẹnu ara báyìí ló fi ṣàlàyé gbogbo ẹ̀ fún mi nígbà tó rí pé ilẹ̀kùn ti mú òun lọ́wọ́ jáde o torí pé àgọ́ ara mi kì í ṣe ibùgbé. àdúrógbò wa ti close to tí bàbá yẹn bá wá accept láti ṣe nǹkan tó sọ pé kó ṣe fún nǹkan ara tó wù ni ò bá fi wá dá nínú àwọn èèyàn bíi tiẹ̀ dẹ̀ pọ̀ ń ta gan tó máa torí ojú kòkòrò tó máa torí selfish interest ilé tó ti ń dùn á dẹ̀ bàjẹ́ kí ló dé. o ká ṣàmà dúpẹ́ nítorí pé ọ̀rọ̀ wa tọpẹ́ ojú ọpẹ́ lọ tí òun ò bá hùwà burúkú tó wù báwo lọ́lọ́run ṣe fẹ́ lò láti fi yọ wá kúrò nínú ìṣòro báwo la ṣe fẹ́ pàdé aláwo rẹ tiwa. ọpẹ́ ni lóòótọ́ o tiwa tọpẹ́ o. tọpẹ́. bọ́tà bá ní parọ́ ọlọ́run dáhùn ẹ̀dá sílẹ̀ ayé ìṣá àwọn ẹranko tọkọ fàwọ èèyàn búra. kálí mi mọ̀ pé èèyàn burúkú bẹ́ẹ̀ yẹn wà ní ìlú wa ṣé màá ní kó lọ. èmi ò tiẹ̀ lọ mọ́ then baby wo ó máa need láti mọ bó ṣe máa mú mọ́mì àti bọ̀dá ìjàdí kúrò níbẹ̀ torí pé ó léwu ìlú yín léwu. ṣèbí wúrà àwọn ẹranko ẹ̀dá báyìí náà ló máa jẹ́ kọ̀rọ̀ máa ṣe mọ́ wa lára tó máa sọ pé má lọ sílùú ẹ̀ tó bá délùú ẹ̀ à ń ba ayé ẹ jẹ́ à ń sọ ẹ́ dìdàkudà ohun tó ti ń dálé ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á padà di kòrò. gbọ̀ ọ̀rọ̀ wa ti tọpẹ́ kí ni wàá máa dùn ká máa jù ká máa yọ ní báyìí àti borí ọ̀tá wa. lágbára lọ́hùn láìpẹ́ láì jìnnà wàá fi nù ẹ́ wàá fi ṣoyún hmm, wàá fi ẹ̀yìn ẹ̀ wàá fi gbọ́mọ kan lágbára lọ́hùn má bínú sí mi ṣùgbọ́n. mo ní yé oyè oyè oyè oyè ìrírí oríṣiríṣi. ọkùnrin ni wọ́n bí mi. láyé ká mọ orúkọ. eléri ibú ò ní sàmì tá a bá mi ẹ kó bá ní. E-, eléri ibú lẹ bí àwọn yàlàyà yáyàlà yáàyà rẹ. God damn it! Kò ní dáfẹ́ ni tí ò ní dá fún. From January to December. pariwo nìkan náà. Ah, ah, tábà tiẹ̀ wí pé mo fẹ́ ilé búkú bàbá yín tí ò sẹ́sẹ̀ lẹ́sẹ̀ tójú ẹ̀ tún ti fàyà tí èmi kàgbákò ṣó yẹ kẹ́yìn ọmọ ọkọ ẹ̀ tún kàgbákò. gbé ẹsẹ̀ ẹran yẹn lẹ̀. ẹ ẹ sá fún wàhálà. Ah! irú bàbá ni irú ọmọ. èmi ni irú bàbá irú ọmọ. irú bàbá irú ọmọ. èmi jẹ́ máa ń pan ilé tẹ́lẹ̀ mọ́mọ́ lẹ́jọ́ sàtí arẹwà. ẹ̀ẹ́jọ́ sàtí arẹwà mọ́ sàtí abirùn lẹ́jọ́. fáìsàn ti ń ṣe yín lé yín ti sùn. ẹ wo tẹ́ ẹ bá jẹ́ kí mọ̀rúfù jáde ń sìn òkúta ìjà bọ́lá onílé ẹ wo lórí wọn ṣe lanú lẹ o tọwọ aṣojú fẹmi bóso bí wa. láàrin àwọn àìsàn tó pa bàbá bàbá yín tó tún bá bàbá yín ja ó gbòòlù ló mọ̀ pé bàbá yín sòkò. a ti ṣe bí ọ̀yọ́ láàrin o yóò ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. kọ̀ọ̀fà. Hmm. wa nìyẹn. Maruf eléyìí ọ̀gá àwọn sójà yẹn tí kò wọṣọ yẹn mo fẹ́ kó lọ bá a nísìn kó dẹ̀ gbá etí ẹ̀. lè mi o kí n la kí n gbowó mi lè mi. Your mother for Christ's sake, bring your voice down. Kẹ́ apààyàn nìyí. Ah. Why you sitting there looking at me? Ṣé mo jọ ọmọ mi ẹ? Ṣé lọ́mọ yín ní kémi kúnlẹ̀ kí n ká omi sókè? Ṣé bẹ́ẹ̀ ni etí ọba ń lé etí ọba lóko? Ọmọ yín máa ní. Ẹ̀yin ẹ̀yin ń eh, sọ̀rọ̀ <laughs> eh, eh, náà gbogbo ọ̀rọ̀ tó sọ <gasps> ló ti yé mi. ó ṣe kí ni ara ọmọ mi wọn já mi ní kí. ṣe kí ni ó ṣe kí ló fi ti ṣe. wọn báwo ọ̀rọ̀ tí mi ṣe ṣe wọnú ọ̀rọ̀ tá à ń sọ mọ́mí ẹ ṣáà ń gbọ́ ọkọ̀ tó ń sọ ṣá. ìṣì ló ń ṣẹlẹ̀ o yéo yéo yéo yéo yéo ìrírí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o ìrírí ìrírí ìrírí oríṣiríṣi ìrírí tí ó ṣe ní ní kàyéfì ń bẹ láyé o ìrírí o ìrírí o ìrírí oríṣiríṣi ìrírí tí ó ṣe ní ní kàyéfì ń bẹ láyé o ẹ ò rìn jìnnà lẹ ò ra bòkè ọ̀kẹ́rẹ́ o múlẹ̀ ò rìn jìnnà lẹ ò ra bòkè o oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ o mo lo oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ o ayé tó tó ayé àkàmọ́ra o ènìyàn mà burú láyé yìí o àmọ́ ìṣẹ̀lẹ̀ tí ó ga jù ẹ̀mí mi Èdùmàrè má ṣe gbé kò mí níwájú ìrírí ìrírí ìrírí oríṣiríṣi ìrírí tí ó ṣe ní ní kàyéfì ń bẹ láyé ìrírí ìrírí ìrírí oríṣiríṣi ìrírí tí ó ṣe ní ní kàyéfì ń bẹ láyé ayé.